òní wà á mọ ìdàkánà fi ọ̀dọ́rì yìí falẹ̀ ìṣkà mo tó wáyé pé lójú ànábì gangan ló ti ń sọ̀rọ̀ yẹn kò sí láìfi ọ̀rọ̀ yìí ò lè mú rùdú lọ́wọ́ ṣùgbọ́n nítorí pé ànábì ò sí bẹ́ẹ̀ ńgbà tí ń sọ̀rọ̀ yẹn wọ́n kà gbé ọ̀rọ̀ yẹn wá ní pé bó ṣe sọ náà ni ṣùgbọ́n bó ṣe sọ náà tá a bá fẹ́ ṣe àlàyé àlàyé rẹ̀ ò túmọ̀ sí wípé ó ń fọlá ànábì sallallahu sọ̀rọ̀ pé ń bi tó ti ń sọ̀rọ̀ nítorí àbí bá wà bẹ́ẹ̀ ni yá Muhammad tó yẹ ànábì ọkọ̀ sọ̀rọ̀ bá a yọ sọ. bákan náà wọ́n ní kéèyàn ó máa pe ẹni tí ò sí níbi téèyàn wà wàdálìkà ṣáà ń filẹ̀ àrùbíyà wọ́n ní ṣe yìí ṣe tó gbajúmọ̀ ní èdè lárúbáwá ni kàmàlà yakhfa alẹ́ àrífẹ́ eléyìí kò pamọ́ fún gbogbo ẹnikẹ́ni tó bá mọ èdè lárúbáwá dáadáa eléyìí ò pamọ́ fún gbogbo ẹnikẹ́ni tí èdè lárúbáwá tó bá yé fahadi al-arab tusallimu ala diyar gbogbo àwọn tá a bá ka adab àwọn alqasaid àwọn nususul adabiya a rí pa lárúbáwá nínú àwọn iṣẹ́ orin wọn wọ́n mọ̀ sálámà sí diyar. Si ilé àlàpà abẹ́ẹ̀kọ́ sẹ́lẹ̀ lè sọ̀rọ̀ wọ́n sì mọ̀ sálámà sí gẹ́bà sí mọ́ kàfádà ẹ̀sàkàdárí wà tó kàtíbù wa alàbáàd alìmẹ́sà wọ́n sì mọ̀ bá ilé ọ̀hún sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti bẹ̀bẹ̀ wò tẹ́lẹ̀ wọ́n wà tún mọ rántí rẹ̀ ńlá ilé yẹn gbà kan kó ṣe nínú wọn kò bá sọ ilé ògbọ́n tí wọ́n ń wí ṣùgbọ́n lárúbáwò ní takun tí wọ́n ń sọ yẹn wípé nínú èdè lárúbáwá lárúbáwá máa ń sọ bẹ́ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ tí a bá ní wọ́n sálámà sáwọn tó ti jáde láyé àbí wọ́n ń bá wọn sọ̀rọ̀ ìyẹn ò túmọ̀ sí wípé àwọn èèyàn ń bọ̀ gẹ́gbó ìjẹ́ pé ilé àlà Anyone who Mm-hmm. bẹ́ẹ̀ náà ó bá ń lórí àǹtàkùnlá àdúgbàtà àbíyàtà nínú àwọn ẹ̀mí nínú àwọn tí a ní èsì tó pọ̀ tó tún jẹ lórí ìpínlẹ̀ wọ̀lẹ́yìn náà kúrò tó هكذا وتمادى إلى الدين ìdá kúnà mùsùlùmí nígbà tá a bá kírun lẹ́yìn náà wà lẹ́yìn ní ìsàlámì náà nígbà tí wọ́n gbà lé ìdí sálámù wa àwọn bá sálámù sí àwọn amọ̀ọ́ta wọ́n ní mọ̀lẹ́fà ọ̀rọ̀ Yeah. Amen. ماذا قال قلت تبعه هامش نمبر لك قلت ومن ذلك مخاطبة النبي صلى الله عليه وسلم الهلال حين يراه بقوله wọ́n ní bákan náà àpèjúwe tó tún jọ ilé náà ni pé arákọ̀ọ́lẹ̀ pánàbí máa ń bá ìlétésù oṣù àṣẹ̀ṣẹ̀ yọ nígbà tó bá yọ tánàbí bá ti rí anábì máa ń bá a sọ̀rọ̀ tánàbí ni rabbuna wa rabbuka Allah ọlọ́run ọba àti ọlọ́run ọba rẹ ni Allah ṣé wá gbọ́ ni ṣé ti wá báyìí wa nahwu mimma jaa fi iddati ahadith mukharraja fi iddati ahadith mukharrajatin fi mada fi mishkat àti irú àwọn tó jọ bí eléyìí náà nú àwọn ahadith eléyìí tó pọ̀ تياشي تخريج لأنه ترى تنقل المشكات هنا مشكات المصابيح والكلمة الطيب عالي روح من قطو جبين ترى تنقل كلمة طيب وصحية هم بين صحية به وضعيفة قسم بين سلسلة الحديث الضعيفة ومثل ما روي عن ابن عمر مرفوعا أكدوه تجبين ó tún wà nínú ẹgbà àdísì kan tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ Ibn Umar tí wọ́n ní kánà ìdá sáfàr tó bá rìnrìn àjò fa aqbala al tó rúbaru kọ́ọ̀l yóò sọ pé yá art ìrẹ́ ilẹ̀ rabbi wa rabbuk allah ọlọ́run mi àtọlọ́run rẹ òun ni allah a'udhu billahi min sharrik mo wá sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run níbi aburú ìwọ òru yìí wọ̀ṣọ́rì máa fi àti aburú tó ń bẹ nínú òru alhadith wakọ̀rọ̀ sọ áhàwù bá àdúgbùn àdísì tí wọ́n sàfi tirẹ̀ sọ́dọ̀ ibn umar yìí ó ń bẹ nínú àwọn apá kan nínú àwọn afọ́nímọ̀ hadith tí wọ́n ní ọ̀rọ̀ yìí lálàáfíà lákín ṣùgbọ́n fi isnadi yìí jahala tí a bá wo isnadi hadith yẹn jahala wà ń bẹ ẹni tí àṣàìmọ̀ kan nípa ìṣesí ẹ̀ ó wà nù sanadu hadith yẹn kàmá bayantu ìfọ́síwẹ́wẹ́ ọ̀rọ̀ tí mo ra sọ wẹ́lẹ̀ tó bá fẹ́ mọ̀ mo ti ṣàlàyé ẹ̀ nínú tíra mi kan tó ń pè ní al-kalimatu yìí irú àwọn tíra bá èèyàn ti wà kan wọ́n tún sọ péèjì ẹ̀ wọ́n sọ sílẹ̀ bákan náà wal mishkat tíra tó ń pè ní mishkatul masabi tó bá lọ wò náà pẹ̀lú nọ́mbà rẹ̀ 0244 bàbá ni mo tún sọ nǹkan lẹ́rẹ̀ eléyìí ni máa jẹ́ ìròyìn ní tíà èyíkéyìí inú tíà tó bá ti rà ó ti ní tó fẹ́ wò nínú tíra yìí lóbi jẹ́ pé máa wọ tíra mi tọ́ ra ó ọdún kan ò lè mọ̀sí ni ọkà tó lẹ́nu ṣùgbọ́n èyí tó bá ṣe pé irú nǹkan báyìí ló lé ọ ló fi lọ rà ti kọ́kọ́ rà nǹkan lọ́mọ wá kiri mbẹ́ ìyẹn lọ́mọ wá péjì yẹn lọ́mọ

àbí kó ṣe pé òǹtẹ̀mí ìta padà tẹ̀ jáde kò gbìyàn jáde sọmọ́kì sábà ṣẹlẹ̀ sí tíra ọ̀pọ̀lọpọ̀ àwọn afábà ṣùgbọ́n àwọn tíra kan bẹ pé nǹkan mi tó rí ń bẹ gbà tí wọ́n bá padà tẹ̀ tíra jáde mọ́ wọ́n ti yọ̀ ọ̀gá ìkúrò mẹ́ gbogbo àwọn nǹkan yìí náà nìkan tí yóò fẹ́ wù tí yẹn bá lọ rárú tíra bẹ́ẹ̀ wa fi dhalika kulluhu raddun kọ̀wéyùn alákọ́lẹ̀ ibn qayyim fi ruh wọ́n láwọn nǹkan tá a sọ yìí o ní ó máa jẹ́rọ́ dù ìdẹ́sí ọ̀rọ̀ padà yìí tó lágbára lérí nǹkan tí àfáwà ibn qayyim tí wọ́n sọ nínú tíra àrùh bí tíra àrùh yẹn ó sì tóun ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mi ń bẹ tí wọ́n sọ ń bẹ tí àfáwà ṣe kalẹ̀ báyìí tí wọ́n ní ìwọlé so nínú ẹ̀ onítàbẹ sọ yìí pé wọn kò ní dẹkara asalamu alal amwat ìgbà tí wọn sọ̀rọ̀ débi pé ìjẹyìn lè mọ sálámà sókù tó ti jáde láyé nínú sàárè afa ibn Qayyim ní fàyínà salam ala man la kéèyàn mọ sálámà sẹni tí ò fura mọ wala tí o sì mọ ẹni tí ń sálámà sóhun muhal ìró gbáàlì nígbà tí yẹn ń palẹ̀ lásán kò nítumọ̀ kankan ẹ rí i pé tẹ́lá wo wọ́n fi alámọ́tò tá a jù àmì ọ̀rọ̀ tó yani lẹ́nu pé àá ìwé náà tó wàá sọ yìí kọ́ọ̀lá ó ní wàhádà wànídà lèmọ̀júdi yẹ́sìmá wàyùkátọ̀ wàyùrọ̀tù wọ́n ní sẹ́ rí pípé péyàn ẹni tí ń bẹ làá máa pè òun ló lè gbọ́ òun so kí ni fọ́ kí ni kí á ní ìtumọ̀ sálámà ti láyé bẹ́ẹ̀ a rí ẹ̀rí pé ànábì sálámà àti pé àwọn ẹ̀rí ń bẹ kéèyàn sálámà sí nǹkan tí ò lẹ́mẹ̀gá so eré nàbì ṣe rọ́dù fún ọ̀rọ̀ afáyà àfáà Sheikh Al-Albani rahimahullah wọ́n ní àfi bí ẹni pé àfáà Ibn Qayyim lam yastahdi khitaba sahabati nabi sallallahu alaihi wasallam tashahhud bí ẹni pé wọn ò wọn ò kíyèsí kápẹ́ báwọn bí ìgbà tó yẹ pé wọn ò kíyèsí pé àti báwọn sàábé wọ́n máa ń dojú ọ̀rọ̀ ọkọ̀ ànábì nígbàtà bá ń sàtàáyá ànábì ò sì sí mbẹ̀ káwọn kí ayuwa nabi wa rahmatullahi wa barakatuh anabi ti dáre láyé àbí ká anabi wọn ti ẹwà níbi tí wọn wà ẹwọ tí wà lálẹ́ wọn wá pé tọ kí wọn kí náà fẹẹ sọ sórí yìí ṣé anabi ní ìsìndọ́ máa ṣàkáyà ṣó yìí ṣe asalaamu alayka ayuwa nabi or ayuwa nabi ayé na wà ṣe àwọn àtòrí pé kò sá anabi káwá yọ kúrò bẹ́ẹ̀ ẹlòmí lè mọ́sí bí àkásí mọ́sálà mọ́sí pé èyàn ń kọ́ kí náà fẹ́ sọ lórí ẹ̀ khalifahu àwọn sàbẹ́ máa ń sọ eléyìí lẹ́yìn ànábì fil Madina ní Madina wa ba'idan anhu fi sáré bilad àwọn sàbẹ́ mi sì bẹ́ẹ̀ tí wọ́n sí nílùú Madina tó pé lùbí tí wọ́n wá jìnnà tí wọ́n dẹ̀ ń sọ bẹ́ẹ̀ tánàbí ò dẹ̀ sí bẹ́ẹ̀ ìyẹn kọ́ bí àyètò law khatabu bidhalika jaharan lam kódà káwọn tí wọ́n wà láwọn ìlú tó jìnà yìí tán bá sọ ọ̀rọ̀ yìí kán sọ gbangba gan kán sókè àlàbí ò lè gbọ́ wọn fordland anjumuhuri musulmi na liyom ambele ta ṣe ọ̀gọ̀rọ̀ musulmi lágbàáyé lẹ́nu tẹ́kù tán bá ṣàtàyà wọ́n ó sì assalamu alaika ayọ́ nàbí wà kọ́bùlà liyom ṣáájú ẹni alẹ́dúnà yóò kọ́ àtọ̀bùnà obìdálìkì àwọn tí wọ́n máa ń bá nàbí sọ̀rọ̀ pẹ̀lú tọ́másà táyà tó máa ń sọ nǹkan yìí afọyọkọ́ọ̀l nínú òye àsìmẹ́rù ṣé n ta fẹ́ sọ nípa nàbí ń báyìí sálámà yìí wọ́n fi question marks wọ́n tún fi àlámọ́tò tààjú bíi méjì gbangba gbangba ah ọ̀gá wọ̀ àwọn anna ominal muhal àbí dán sọ ni pé ìrọ́gbà òun ni asàlámù alayhi tàbá sálámà sánàbí wọ́n wà láyé ṣòro mi wà láyé alámù torípa nàbí ò ti mọ̀ kò ti gbọ́ ṣètùmọ̀ ẹ̀ ní pé kama salama wakadari kalam yastahdir rahimahullah kawla sheikh islam ibn taymiya fi tawji ayat salam wa nahwi àbíbí ẹni pé wọn ò kíyèsí ọ̀rọ̀ tí àfa wọn àfa wa sheikh islam ibn taymiya tí wọ́n sọ nígbà tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ sí sálámà nínú tíra àwọn tó ń pè ní al-iqtida ay iqtida mustaqim wa hadith al-a'ma al-mushar ilayhi ànífà hadith ọkùnrin afọ́jú tó ṣáájú tá a sọ yẹn ó wà nínú ẹ̀rí tó ń fà á pé èèyàn lè mọ bẹ́ni tí ò sí lọ́dún yẹn èèyàn ò sì máa sọ wa qawlu ya Muhammad gbólóhùn tó sọ pé ya Muhammad yìí hádà wa amthaluhu nidaa àti àwọn ọ̀rọ̀ tó bá jọrú eléyìí ìpèpè kan ní yutlabu bihi istihdaru limunada fil qalb à pe ẹni tá ń pè yẹn a fẹ́ pè a fẹ́ pè wá sínú ẹ̀mí wa a fẹ́ ka ọ̀rọ̀ rẹ̀ kún la fi pè fàyọkàn àti burú lè ṣòwò di yí bẹ̀kọ́lù yìí tó bá wá ń pè yẹn ọkàn ló fi ń rí kì í ṣe pé ó wà pẹ̀lú ẹ̀ kàmáyàkúrò lè mọ̀ sọ́lẹ̀ àfáwà ṣe fáwọn tẹ̀lé àwọn gẹ́gẹ́ bí ẹni tí ń kírun sí máa ń sọ wípé assalamu alayka ayyuhan nabiyyu warahmatullahi wabarakatuh wal insana yafalu hadha kathira àwọn yẹn ń ṣe léyìí lọ́pọ̀lọpọ̀ yukhatibu man yatasawwaru fi nafsi ẹni tó fojú rí tọkàn ń ro nínú ẹ̀mí rẹ̀ ó sì máa pé nígbà tó wà pẹ̀lú ẹ̀ wàyín lam yakun fil kharij man sami'a al-khitab kódà kò tilẹ̀ jẹ́ pé ẹni tó lè gbọ́ tó ń yẹn kò sí lọ́dọ̀ rẹ̀ ó sì máa pè bẹ́ẹ̀ ni pé ó wà وبعد أن حررت هذه الكلمات àfáàní lẹ́yìn ìgbà tí mo ti kọ àwọn ọ̀rọ̀ tí mo kọ kalẹ̀ yìí rọ̀háìtù mo bá tún tajú kán mo bá tún rí tíra kan tí ń jẹ́ sẹ́ríwù zirkani alámù atọ́ ilẹ̀ ìmáàmù malik àwọn tíra tún sẹ́ríwù àfá zirkani tó ṣe lórí mú àtà ìmáàmù malik fi fọ́sílì jámi lè wúdó nígbà tó ń sọ̀rọ̀ ní ojú pọ̀nà àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ nípa àlùwàlá fil kalam ìgbà tó ń sọ̀rọ̀ lórí hadith Abi Hurairah pé anna Rasulullah sallallahu alayhi wa sallam kharaja ila al-maqbara faqala anabi lọ sí maqbara anabi wa sọ wípé assalamu alaykum daru qawmin mu'minin wa inna insha bikum lahiqun ìgbà tó náà sọ̀rọ̀ débi àdúrà tánàbí máa ń ṣe tó bá lọ sí mọ́kàbára ìtẹ́ tí ó ní àlàáfíà ọlọ́run kó máa bá àwọn ẹni tí ń bẹ nínú ilé ìtẹ́ nínú àwọn ọmọ ọ̀bẹ̀ni dájúdájú àwa o insha Allah ọ̀pọ̀lọ́run bá fẹ́ àwọn mẹ́yìn àfáàfi nọ́mbà 2 síbẹ̀ wọ́n ní wazirqani nisbatu ila zurqan afáà zurqan yìí wọ́n sàfihàn ẹ̀ sílùú kàtàkùn zurqan min kúrọ̀ manuf ìletò kan ní tánkù ní ìletò manuf bí misra tó wà misra <clears throat> orúkọ afáà náà ni wọ́n wọ́n muhammad bin abdulbaqi al-misri al-azhari al-maliki tó fi àsánà mẹ́ alf wa واثنان وعشرين ومئة نان وجل لي أو تقول ألف ومئة واثنان وعشرين حديثي أخرجه مسلم أيضا حديثي تنبي تمنسي السلام عليكم دار قوم مؤمنين wọ́n ní àdísì yìí imam muslim gbà wà àtàwọn mìíràn wà kọ́ sùkútù bi tamami àfọ́ṣẹ́ kalalima rahimahullah wọ́n ní àdìsí díẹ̀ náà lórí ń bí o àwọn ti kó àdìsí yẹn wá ní pípé wọ̀họ̀rọ̀ ìṣòro àwọn sì sọ ìdájọ́ àdìsí wọn nínú tíra wo fi àkàmì ìjàdá tó ń lọ bẹ̀ ó rí olófèrè pé tó ọ̀bà tí ìmìtà ẹ̀ lọ gbogbo tó ń gbọ́ ìgbàna ó ti tó kọ́ ọmọ kó ẹ̀kọ́ onítìrá àkàmì ìjàdá yìí eléyìí tí wọ́n ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ́sí nìyẹn torí pé àwọn àlàyé mi bẹ tó tún wà lẹ́mìí wọn tí wọ́n fẹ́ máa ṣe tábà ní káwọn máa ṣe ibi tíra yóò tún kún jù báyìí náà fà pé táwọn fi máa sọ pé káwọn lọ wo àwọn ti ṣàlàyé ìyẹn níbẹ̀ lọ wo kì í ṣe pé ń polówó tíà gẹ́gẹ́ bá àwọn ọ̀tá wọn ṣe ń sọ kì í ṣe pé ń polówó bẹ́ẹ̀ tí wọ́n rí pé táwọn bá tún mọ kán máa kó gbogbo àlàyé yẹn wá síbí á kúrò níbi mòdù so ìdí yẹn tó jẹ́ pé lọ wo inú tíra yẹn àlàyé táwọn fẹ́ sẹ̀ máa ṣe yẹn ó ti wà ń bẹ̀ so bí wọ́n ṣe ń sọ náà ó sọ pàtàkì ká ní lọ́wọ́ àkọọ́lẹ̀ àlìbájí tẹ́ ẹ̀ bá ń gbọ́ àlìbájí àlìbájí àgbààfà ní madhab imam malik òun àlìbájí wà iyad àti iyad yọ̀tàmẹ̀lì àwọn sọ wípé àbíkàtì ẹ̀ sọ wípé sálámà tá à ń sá sí ẹni tó ti jáde láyé nínú sàárè anahun àbíkàtì ẹ̀rọ pé ó ṣeéṣe kọjá pé ó fi yúú làwọn ìgbà tí ànábì sàlám tó bá sálámà sí ẹ pé èyí tẹ̀ ń bẹ ní bàkì bóyá wọ́n jí àwọn wọ́n fẹ̀mí sí wọn lá hátà sẹ́mìíràn kàlámù táwọn yẹn ó fi gbọ́ ọ̀rọ̀ tánàbí ń sọ ká alìkọ̀lẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ṣe ṣe fún nípa àwọn alìkọ̀lẹ̀ wọ́n yóò támàlù ó sì tún ṣe é ṣe ayùsẹ́lẹ̀ bóyá sísálàmù tánàbí sálàmù sí wọn yìí máa kọ́ ní àmúwátán tó ń ti pé wọn ò sí láyé mọ́ limtithali ummati dhalika ba'da bóyá nàbí kan sọ bẹ́ẹ̀ kó bá lè jẹ́ pàwọ́ àlè umma rẹ̀ nígbà tó bá lò tán káwọn náà lè máa tẹ̀lé káwọn náà lè máa ṣe bẹ́ẹ̀ kọ́lá àlìbáyájí àfàwọ̀ àlìbáyájí ó ní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí wà ó wọlé azaharu òun ló lálàáfíà ju tàkọ́ lọ tàkọ́ ń pè é wọ́n fẹ́ mi sí wọn láti wọlé wípé àtàlà bìlọ pé assalamu alaikum dára kọ́mi alùmọ̀mìnrin tánà bí bá ti lọ síbi tẹ́ tí ó sọ pé àlàáfíà ọlọ́run kó mọ bẹ́yìn tẹ́ ń bẹ láàyè sálámù tánà bí sálámù àwọn kan ní lásìkò yẹn ọlọ́run kan fẹ̀mí sí gbogbo àwọn òkú tí ń bẹ́ mẹ́la kan lè gbọ́ sí sálámù yẹn àfọwà ìbájú rárá ọ̀rọ̀ èyí tó lálàáfíà nípa anábì ń ṣe bẹ́ẹ̀ kó bàa lè jẹ́ súnnà táwọn ọmọlẹ́yìn rẹ̀ ti ń bọ̀ lẹ́yìn táwa náà lè máa ṣe pé wọn ò sì gbọ́n táwọn wí yẹn ìyẹn sọ pé ká dúà sálámà yẹn kó mọ́ lọ bá wọn ìyẹn lọ́rọ̀ tó lálàáfíà tí a bá padà sí ìgbà tí wọ́n ní kọ́lá àlìbájí ẹ̀ rí pé wọ́n fi nọmba 3 àti nọmba 4 sílẹ̀ àlìbájí nisbatun ìlà bájá wọ́n sàfitì rẹ̀ sílùú kan tí ń jẹ́ bájá níbo ní Andalus ní Spain wasmu orúkọ albaji orúkọ rẹ̀ ní Suleiman bunu Khalaf abúlúwàlídì alqurtubi faqihun malikiyun kabir àgbàfà ní mazhab Imam Malik sàṣàní tó bá ń sọ̀rọ̀ nípa mazhab Malik ọ̀rọ̀ kọ́lẹ̀ albaji kọ́lẹ̀ albaji min rijal hadith ó tún jẹ́ ọ̀kan náà àwọn àgbà afá nínú ìmọ̀ hadith mata sana arbomia wa arba wa saba ẹ̀rí pa àwọn ìtàn bá ti dápọ̀ wọn ni wọ́n ti kú ṣùgbọ́n tí wọ́n ṣe kọ̀tánlẹ̀ lónìí ní dáadáa nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní iyad wà wúwa iyad bínú musa alkọ́dí abulfọ́dùlẹ̀ alimul magribi òun náà àfáà ni ní al-Maghrib ìlú náà ń pè ní Maghrib ó ní Morocco wa imamu ahalil hadith fi waqti àgbà àfáà ni nípa ìmọ̀ hadith lásìkò tiẹ̀ wa kana min a'lamin nas bi kalamil arab wa ansabihi wa ayami nígbà tiẹ̀ ó jọ kan nínú àwọn tó nímọ̀ púpọ̀ nípa èdè lárúbáwá àti nípa ìran lárúbáwá àti àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ìtàn àwọn lárúbáwá gbogbo ẹ̀ ló yàfa yìí òun ló nímọ̀ jù lásìkò ẹ̀ tuwufiya fi Marrakesh Marrakesh ló jáde ló tán sí sánà khamsumiya wa arba wa arba ọ̀rọ̀ tí Albani sọ tó ní ọ̀rọ̀ yìí wà wọ́n lásán kult afáṣẹ́kọ̀ Albani rahimahullah wọn ni kullu min al-ihtimalayn gairu qawiyun indi àti kíní àti kejì ọ̀rọ̀ méjèèjì yẹn kò lẹ́sẹ̀ lẹ́ lọ́dọ̀ tẹ̀. amal awal wọ́n ní ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ìdí tí ò fi wọlé kí lọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ní pé bọ́yá ọlọ́run fẹ́ mi sí wọn lá wọ́n ní ìdí tí ò fi wọlé ní pé falẹ̀ anna nabiyya sallallahu alaihi wasallam kana yukhatibu al-mawta bis-salami al-madhkur pé ní tánàbí sọ yìí àdúrà tó ṣe yẹn sí sálámà yẹn gbogbo ìgbà tánàbí bá ti lọ ọbẹ̀ sàárè wò náà lànàbí máa ń sọ ayé kúlẹ̀ máa sára kubur ṣe gbogbo ìgbà náà ni wọ́n máa fẹ̀mí sí àwọn yẹlá tí alikọ̀lì ẹ̀ẹ̀kan náà ló wáyé kàmáfi àdísà Aisha radiyallahu anha kánà sallallahu alayhi wa sallam kúlẹ̀mà kánà laylatuha min rasulillah sallallahu alayhi wa sallam gbogbo ọjọ́ tánàbí bá ti sùn dọ̀rùn ìyàwó Aisha ni máa sọ bẹ́ẹ̀ alẹ́ ọjọ́ tánàbí bá ti sùn dọ̀ àwọn yakuruju mi ní ákìrì lẹ́yìn tó bá ti di pé ilẹ̀ ti fẹ́ sú ní ọwọ́ ìkẹyìn òru ẹ́ anábí ó jáde yóò lọ sí bàkì fayakul anábí ó wàdà assalamu alaikum dára kọ́ọ̀lù mọ̀mìnín alhadis rọwà muslim wa gairu wa wa mukharraju fi akamil janais lọ́wọ́rọ̀ akamil janais hadis yẹn mo ti sàlàyọ̀rọ̀ lórí ẹ̀ bàbá wa béèrè pé fàálìkánú yùjìbúnàwú kúlàmà sàlámà alẹ́ ṣé òun pàtàkì ìbá ti sálàmà yẹn náà ni wọ́n ma fẹ̀mí sí gbogbo àwọn òkú yẹn lára tó fi máa dáhùn sálàmà so ọ̀rọ̀ yẹn wọlé wà á mọ̀lẹ̀ áhàr fàáwà adọ́ àfùmí ni hù wọ́n ní ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì tí alìbájí sọ pé wà wà lẹ́ ọlágbára pé èyí ló tún lẹ́jù torí pé lẹ́ánàwó yahood ilẹ̀ sọ́hálì sáàbẹ̀k ọ̀rọ̀ yìí á dá padà sí ìbéèrè àkọ́kọ́ limada khataba nabi sallallahu alaihi wasallam bida kí ló dé ta nabi fi sọ ọ̀rọ̀ yẹn gbà tó débi sáré allahumma illa an yakuna muradahu anna al-amra ta'abbudi yìí ṣe pé káwa náà bá lè mọ̀ sí ni amúrú ta lòdì bọ́lọ̀ ń ṣe ní kánàbí ò ṣe náà yóò ṣe so ká fi mọ lórí èyí ṣùgbọ́n pé lèmtìtà lè wọ́n ti yára kàmí fúlà tọ̀ ṣùgbọ́n tí èyí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ẹlòmíì rẹ̀ wá ah, bàbá wọn da ọ̀rọ̀ bá jí wọn dànù wọn ò dànù èyí tó hàn sí ìmáàmù lè bá lòún sọ yìí èyí tó sì hàn sí Sheikh Al-Albani rahimahullah ni wọ́n sọ àtọ̀rọ̀ ti al àti ọ̀rọ̀ tí Sheikh Al-Albani ijtihadun minhuma ijtihadu náà tàbá sì wo ijtihadu ẹnìkan èmi lè sọ pé ijtihadu bàbá Al-Albani lọ́wọ́ akọ lọ́wọ́ arjá lọ́dọ̀ tèmi ẹlẹ́mi lè sọ pé ti Al-Albani lọ́wọ́ arjá so kò sí ọ̀kan nínú àwọn méjèèjì tó ń bára wọn dà kò sì sí ìfi ẹnu yẹpẹrẹ jàlálà ẹnìkan láàrin àwọn méjèèjì wallahu a'lam bàbá ní ọlọ́run ló nímọ̀ jùlọ ní tó fi parí ẹ̀hún wọ́n bá ààlà ní o túmọ̀ sí pé ní tí mo sọ pé mo nímọ̀ o ọlọ́run ló nímọ̀ jùlọ ẹ̀rí tàwádù nínú ọ̀rọ̀ yìí. wọ́n fi dọ̀híra wọ́n fi dọ̀híríyà nínú tíra kan gbé ní dọ̀híríyà àwọn tí ẹ sọ pé wàlá yánwìl ìmáàmù lẹ́yìn ti fi tẹ̀sí mọ́tẹ́ aljanaza tọ̀ tí ìmáàmù bá wá kírun sókùlá so sálámà méjì lọ́dọ̀ àwọn hànàfíà lọ́dọ̀ àwọn hànàbílà sálámà kan tó ti yé ṣùgbọ́n lọ́dọ̀ àwọn hànàfíà sálámà méjì assalamu alaikum warahmatullah assalamu alaikum wọ́n ní sálámà yẹn wala yanwi imamul mayyita fi taslimatayn aljanaza kìí ṣe òkú ni ìmáàmù gbà lérò pẹ̀lú sálámà méjèèjì yẹn bal yanwi man ala yaminihi fi taslimatil ula ẹni tí ń bẹ lọ́wọ́ ọ̀tún ló gbà lérò níbi sálámà alákọ̀ọ́kọ́ wàmúnà aláyà sáré yìí fi taslimati thaniya ẹtí bẹ́ẹ̀ lọ́wọ́ sí ló gbàdé lórí bí sálámà ẹlẹ́ẹ̀kejì ń ta wọ́n wá sọ́ọ̀hìn afáàtọ̀kọ̀ tí a ní ilé ìlú hàn lẹ́yìn alẹ́ mẹ́yìí ta láyò kọ́tọ̀ bùbí sálámà alẹ́ hàtà yóò wà ní. wọ́n ti dúpọ̀ ẹni tẹ́bi ti jáde lára rẹ̀ a kì í gbèrò dídójú sálámà kan bìlẹ̀ tàṣe pàwà dàníyàn kún náà sálámà sí it lẹ́yìn sa ahalẹ̀ mẹ́hùn torí pé òun ò tọ́ sí kó tún gbọ́ ìtì àlàyé sọmọ ìta ma fi al-bahr bi hurufin nǹkan tá a sọ ìhun bẹ nínú tírà al-bahr bó ṣe wá gan láti sọ yìí fatabayyana lana eléyìí ti wá fojú hàn min kalam al-fuqaha al-mashhurin nínú ọ̀rọ̀ àwọn àfọ onímọ̀ fíkì tí wọ́n gbajúmọ̀ anna al-mayyita pípé òkú tó la la yúniwá salam kìí sọ ni wọ́n gba irú pẹ̀lú sí sálámà yẹn wala yukhatab kìí sọ ni wọ́n bá sọ̀rọ̀ wa anna al-qasda bi salamihi àdúà sí sálámà tá a bá tiẹ̀ ní wọ́n sálámà ìdágbà lérò pẹ̀lú ẹ̀ àdúà ni wọ́n ṣe fún kì í ṣe pé sálámà kò dé sí padà tó ti wà báyìí wọ́n ní wàhálà kulluhu mutabiqun lima qaddamna wọ́n ní dáàsọ yìí náà ó ṣe déédéé pẹ̀lú àwọn ọ̀tá àti tìsíwájú walhamdulillahi rabbil àwọn ọ̀rọ̀ tá a ti gbà wá tó lálàáfíà tá a ti kó wá tí wọ́n náà ti gbà wà aqwali ahlil madhhabil hanafi wa ghayrihim arrajihiyya bẹ́ẹ̀ sì ni tí wọ́n náà ti ti gbọ́ ọ̀rọ̀ àwọn àfá tí wọ́n ń bẹ lórí ojú ọ̀nà madhhabi hanafi àti àwọn míì nínú àwọn àfá àti wọ́n sí lójú ọ̀nà madhhabi hanafi àtọ́rọ̀ wọn tẹ̀sùn wa tabayyana laka ma fi risala a jẹ́ pé yóò clear sí ọ̀rọ̀ in tó ń bẹ nínú tíra kan alimusamat tíra tán orúkọ rẹ̀ ní alimehinatul wahabiya gbogbo dáa sọ yìí tó o bá ti wá gbọ́ yé ọ wà á mọ̀ pé sọkúsọ ní bẹ nínú tíra tán pè ní mina lọ́kọ́bùtì wà lọ́kọ́lọ́tì alakabuti kéèyàn máa kẹsẹ̀ bọ́sẹ̀ nú ọ̀rọ̀ kéèyàn máa da lórúkọ mọ́sápá ó ń bẹ nínú tíra wà lọ́kẹ́rì irọ́ wọ̀sú ilfam àìsìgbọ́ ombẹ̀mbẹ̀ wà tẹlbís kàdójú ọ̀rọ̀ ombẹ̀mbẹ̀ wà ìtọ́látù lisan alalkọ̀ ìrìnà bí adami saman kéèyàn ó mọ́ yàgbẹ́ lẹ́nu sí àwọn tí wọ́n ń sọ wípé òkú ò lè gbọ́rọ̀ ìtọ́lábára pé ń wàbímà ìndà omi ìtọ́ láti lè sá ṣàgbé táwọn bá ti gùn jù kò tún ṣe sọ̀rọ̀ lọ tẹ́lẹ̀bá pé aláhán gúngùn ni ó ń sọ kó sọ ni ó ṣùgbọ́n tó bá ní lágbájá láhán àti ó dalẹ̀ ó mọ̀rọ̀ sọ láhù lè sá ẹ wọ́n wọ́n fàṣẹ ṣùgbọ́n tó bá pé máa hù tó lò lè sá ó ń sọ kó sọ ni ẹ wọ́n ní pẹ̀lú ọ̀rọ̀ táwọn ti wọ́n fẹ́ conclude ọ̀rọ̀ gbogbo táwọn ti kó wá gbogbo tá a ti kà láti yẹjọ́ yìí tá a bá gbọ́ yé a lọ mọ̀ pé tíra kan bẹ tán pè ní Mihnatul Wahabiyya a mọ̀ pé ìsọkúsọ ni tó sọ mẹ́ àti jíjà hàn àti ọ̀rọ̀ ìsọkúsọ tó sọ sí àwọn tí wọ́n bá sọ pé òkú ò lè gbọ́ ìtàlàyé sọ̀rọ̀ kí lọ̀rọ̀ tí wọ́n sọ bímọ lábàzọ̀ bá àdàwó bímọ lábàzọ̀ bá àdàwó ó ní fàyẹ́lìzámù ní kọ́ọ̀lì àádá a jẹ́ wípé yẹ́lìzámù in tí wọ́n ń sọ tíra mísínà tó wà bí à ń tó ń sọ nìyẹn nípa àwọn tó bá sọ pé òkú ò lè gbọ́rọ̀ ó ní tí wọ́n sọ ní pé yunkiru samaa alikufar yẹkufọ àwọn tó bá ń pé kèfèrí tó ti jáde láyé kò lè gbọ́ tí aráyé ń sọ̀rọ̀ ọlọ́dún tó ti kèfèrí náà lè ana al-ma'lumu min ad-din bi darura torí wípé ẹni tí ń bá ń takò nǹkan tá a mọ̀ nínú ẹ̀sìn tí ò rújú yakfuru ọ̀nà òdì kí ni ẹ̀rí wọn òun so wọ́n ní tó tá a bá lè àgírí lórí wípé àwọn alùkọ̀lẹ́bì yẹn gbọ́n tá nàbí sọ kẹ́nìkan wá sọ pé òkú ò lè gbọ́n tá yẹn sọ àjẹpẹ́ ni yẹn ti takò àdìs tó clear ẹni tó bá ti takò àdìs tó clear ó di kẹfẹ́rí ni wọ́n bá kà fara gbogbo àwọn afọ àti wọn ni ló fi sọ pé ìtọ́ látò lè sàn ọ̀hún bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀. fana ọdọ bíi láì minal khudlan àwa bẹ wa níbi ìyẹpẹrẹ wa tẹkfíìrì lè mùsùlùmí torí pé ntòun ń ṣe ọ̀nkà ọlọ́run kọ́ sọ́wọ́ níbi ìmọ̀ pé mùsùlùmí kèfèrí wàlìjìdáàlì báàtì àti ìmọ̀ jiyàn lórí irọ́ ìjiyàn arọ́ fìdín nínú ẹ̀sìn fáfáàmà kúlínà òwàkún mìíràn ṣàkiri gbogbo tá a sọ gbòye o kò sì jẹ́ tí ó máa dúpẹ́ fọlọ́ ẹ̀rí pé fìdín yẹn wọ́n fi sínú kàwọ́sáì máa bẹ́ẹ̀ ná àlùmáàkú fàtẹ́yìn mìíràn sọ́fà wọ́n lè yí tá a fi sínú nínú bírákẹ́tì yẹn ní sọfà 134 ìlà àhúnà láti ibi tó ti bẹ̀rẹ̀ yẹn débi tó déhùn ziyada tún bàbá ní iye ò sí nínú tíra gangan àlékún yìí àwọn làwọn fi kún istadraknaha ṣùgbọ́n bí táwọn ti rí mina nuskhatayni albagdadiyatayni níbi nuskha bagdadiyatayni méjèèjì tán padà mú fún wọn létà ibẹ̀ làwọn ti rí eléyìí lójú káwọn ò fi sínú wọn nù bírákẹ́tì wa tó insha Allah ta'ala nàkẹ́fọ́ wọn àti parí tíra àgbà wọn wá kú alhatima alhatima gánà wọn náà tuntun tíya tó insha Allah ta'ala نسأل الله سبحانه وتعالى أن يبارك فينا وأن يلهمنا وأن يفقهنا في الدين n ta fẹ́ mú jáde nínú àwọn tá ka yóò pọ̀ ṣùgbọ́n nínú ni wípé ọlọ́run ọba ó ṣàánú ẹ̀sìn wọn pẹ̀lú àwọn ọlọ́pọlọ pípé kò sí dogmatism kò sí ìmọ̀ àtẹ̀lé bí ẹran nínú ẹ̀sìn Islam kò sí bẹ́ẹ̀ ẹ̀rí àti ká lo làákàì èyí tó lálàáfíà òun la fi ọlọ́run nínú Islam kò sí kéèyàn máa ṣe gọ̀ọ́gọ̀ bí àgùntàn rárá o ẹ̀rí tó dájú òun la fi ọlọ́run abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó bá san gbogbo àwọn àfáà tí wọ́n ṣáájú tí wọ́n ṣiṣẹ́ ribiribi nínú ẹ̀sìn ọlọ́run tó yẹ kó nínú iṣẹ́ tí wọ́n ṣe òun làwọn ń kà lẹ́nu táwa náà fi ń gbèrò nínú ìmọ̀ tí a sì ń ṣàǹfààní pẹ̀lú ìmọ̀ wọn ọlọ́run bá kí ó bá san wọn ní ẹ̀sìn kí ó sì lo àwa náà ní sábàbí dáadáa fún àwọn tó ń bọ̀ lẹ́yìn برحمتك يا ارحم الراحمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك ṣẹlẹ̀lá ìlàìlà ìsẹ̀lẹ̀pàtó ìṣẹ́lẹ̀ àtàbákùn iṣẹ́ ìtàn á fún wa ní àwọn bíi mọ̀ọ́dọ̀ áàtì mẹ́ta tí a sì fẹ́ kí a lọ ṣe báàf lérí ẹ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ní àwọn nǹkan tí ó di ìjókòó tí ń bọ̀ báàbù yẹn yóò wà mọ̀tò so ní tó kálukú bá ti lọ kà lórí ẹ̀ a sọ lérí ẹ̀ ti kí nǹkan a sọ àwọn mọ̀ọ́dọ̀ yẹn lórí nǹkan báyìí lórí nǹkan báyìí lọ́kàn kan lórí ẹ̀wọ̀n owó lọ́rọ̀ tó tẹ̀sùn ọ̀jù bí làwọn máa lórí so àwọn àjòkò tó bá di inṣàlá yọmọ làbí a òní kálukú náà ló dà sí so ti bìnà à lórí tó kálukú bá lọ́kàn so kẹrọ wọn bá kí yóò sọ wájú àsìkò náà lọ وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله